الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní èmi ṣáláàtàlá abala fíkì náà ni tí a tí a bá ti bẹ̀rẹ̀ sọ abala fíkì yẹn tó ní ṣe pẹ̀lú iṣẹ́ àwọn ìbádà káàmù ṣe. a bá bẹ̀rẹ̀ sọ abala fíkì nǹkan tó kọ́ máa ń gbé yẹ̀wò náà ní ìmọ̀ra bá a ṣe máa ń mọ́ra òun nìkan àkọ́kọ́ tí ẹ̀kọ́ máa ń gbé yẹ̀wò torí pé tá bá ní asọ̀rọ̀ ọ̀run ẹni tí ó kírun yóò kọ̀ọ̀kan mọ́ra alẹ́bí ni rìn nígbà wọn lọ́wọ́ ẹni tó bá lẹ́gbẹ̀ẹ́ títí ìmọ̀ra sòmọ́ra làkọ́kọ́ bàbá fẹ́ sèmọ́ra ó ní àwọn nǹkan tí a máa ń lò láti sèmọ́ra òun náà ní omi àkọ́kọ́ bàbá mímọ́ra àbíta ní tọ̀hárà méjìlá ni a ní mímọ́ ọkàn ìyẹn ni ìmọ́ra tó jẹ́ tòkó ṣáàlù ká mọ́ wá látọ̀kan wa ọlẹ́ni kí ọkàn wa mọ́ kó mọ́ sí àdìsọ́kàn gọ́ńbẹ́ kó mọ́ sí àdìsọ́kàn òǹsàǹbẹ́ kó mọ́ sí ìwà mùnẹ́fìkì ń bẹ̀ tó jẹ́ mùnẹ́fìkì ni kéèyàn máa ṣojú méjì ojú kan Islam ojú kan ṣèkèfèrí kó mọ̀ sí mbẹ̀ pé pé ìmọ̀ ọlọ́run lọ́kàn nìkan náà ni ó wà ń bẹ̀ ọkàn mímọ́ bẹ́ẹ̀ yóò fi pàdé ọlọ́run tí yóò fi rí ọmọ ọlọ́run ara mímọ́ ọkàn náà ni pé kí wàá búburú wà ń bẹ̀ ṣe pé páyà ọlọ́run ni ó wà ń bẹ̀ ọlọ́ni wàkọ́lọ́ sọ́rọ̀ ọjọ́ ọgbẹ́lẹ̀ àti àmọ́ ọlọ́ni yawma la yanfa'u malun wala banun ọjọ́ tí owó àti ọmọ tí ò lè ṣàǹfààní illa man àtàlọ́ha bùtọ́lẹ́wé ń sẹ̀lẹ̀ àyàfẹ́ tó bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ ọlọ́kàn tó mọ́ náà lọ́kàn tí ò ní ẹbọ nínú ọkàn tó mọ́ náà lọ́kàn tí ò ní wà mùnáfìkì nínú ìwà mùnáfìkì ni kéèyàn lóun ní Islam kí nǹkan mi tó wá láwàrá dé sọ́kàn rẹ̀ kó tó mọ̀ ṣe kódà kó má gbèsè ta káwọn yẹn rí láàánú ẹnìyẹn ọjọ́ ìwà mùnásìkì ọkàn yẹn ò mú ara tí tó máa ń dààmú ọkàn tí èsì mọ́ ni kárí mi ìyẹn náà ọkàn tí wọ́n ṣe kárí mi ṣe kú ọmọ ẹ̀yà ẹ̀dá ló pàdé náà àkọ́ mọ ọkàn wa kúrò ń bí wa tí ò dá kúrò ń bí ìṣèkèfèrè sọ́nà náà ìmọ̀ra kan náà tá ń sọ̀rọ̀ fíkì èyí nǹkan náà máa ń gbà lérò ìmúra tó wá jẹ́ náà máa ń gbà lérò ní fíkìrì ní ìmúra tó jẹ́ físíkálì fáàmù ara sámúsámú hmm? ayọ̀ra òun ni táwa fẹ́ gbéyẹ̀wò a ní ìmúra tí a bá ṣe ó ní àwọn nǹkan tá ń lò láti ṣe èyí gbòógì náà ni omi omi irú omi wo wọ́n á pín omi sí ìpín méjì ìgbà ní wọ́n pín sí ìpín mẹ́ta ṣùgbọ́n àti ìpín méjì àti ìpín mẹ́ta sálàyé wa wọnú ẹni pé méjì náà ní padà ń já sí ìkẹ̀kẹ́ náà ní sọ. àwọn ìtọ́kùn omi sí mẹ́ta wọ́n ní omi tá a lè lò tá a lè fi mọ́ra náà pẹ̀lú àlùmọ́ òtọ̀ òwò kí la àlùmọ́ ó tọ oòrùn omi tó mọ́ tó mọ́ fúnra ara rẹ̀ tó sì tún lè mọ́ nǹkan láńpẹ́ ní àlùmọ́ ó tọ oòrùn omi tó mọ́ fúnra ara rẹ̀ tó tún lè ṣe kíni tó tún lè mọ́ nǹkan. bí kíni bí omi òjò kí ni a pè é omi òjò kí ni bá ṣe omi òjò mọ́tò omi tó mọ́ ni wọ́n tó wá lè mọ nǹkan mi. Nam bíi omi odò kí ni a pè omi odò odi méjì. Bẹ́ẹ̀ pé ìpẹ̀lẹ̀ omi omi tó mọ nǹkan lè mọ omi kànga omi kí omi kànga tọ́gbọ́n ìṣẹ̀lẹ̀ tó máa ń kó kùtùkùtù yẹn ń gbọ́ tómi yẹn mọ́ bẹ́ẹ̀ ni ó mọ́ ẹ̀gbọ́n abẹ́rẹ́ pé ìpínlẹ̀ náà ló sì wà nǹkan kan ò tí ì ṣe kíni ẹ́ nǹkan kan ò tí ì gbà sí alómi yẹn mọ́ omi tó mọ́ lòun náà tó sì lè kéré tó lè mọ́ nǹkan mọ́ bí ice block èyí tó jábọ́ ń sánmà tó dì í wàá dùn nǹkan wá yòrò àwọn olùjẹ́ yẹn yẹn lẹ́gbẹ̀ẹ́ wọn fi gbóra ẹ̀kọ́ yóò wọ́n mọ̀ domi. omi tó mọ olè mọ nǹkan mi ò lọ́wọ́. irú ń bẹ́ẹ̀ náà ń pè mọ́ ìtọ̀ o. ìpín ìpín omi kejì. omi omi tó mọ́ àlùmọ́ ìtọ̀ irú náà tọ́ pèsè mẹ́ta nìyẹn o. àlùmọ́ ìtọ̀ irú òun lomi tó mọ́ fúnra ara rẹ̀ ṣùgbọ́n kò lè mọ nǹkan mi omi tó gẹ́gẹ́ ní omi tó mọ́ fúnra ara rẹ̀ ṣùgbọ́n kò lè mọ nǹkan mi àlàyé ìnira máa ṣe lórí ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí omi tí nǹkan dà sí àbí tá a dà nǹkan sí tó yẹ pé nǹkan tó mọ́ ni ó wá tí ń di àwọn ìròyìn omi yẹn kí ni ìròyìn omi òun ni tẹ́sítì ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ àti kọ́lọ́dì ẹ̀ lágbègbè èso amọ́límpẹ̀ àdìsínú omi omi máa tó yàgbé ìkejì àwọn máa tó omi yẹn omi tó mọ́ ni fúnra rẹ̀ ṣùgbọ́n kò lè nǹkan mú ṣé káàkiri omi tó mọ́ ẹ̀ rí pé tó bá di tí ẹ lè mú àbẹ́ ẹ lè mú káyipé kò mọ ẹni wọn náà lè mú omi tó adá gàrí sí tó wá padà lómi gàrí wọn ni omi tó mọ ẹni ṣùgbọ́n kò lè ṣe kíni kò lè mọ nǹkan kò lè mọ nǹkan mi pé àlè fi ṣe mọ́ra ọmọ tó ń sọ nìyẹn kò nǹkan mi pé àlè ṣe kíni ṣe mọ́ra omi ẹlẹ́ẹ̀kẹta ni àlùmọ́ òun omi tí nǹkan tó dà sóhun nǹkan ẹ̀gbin lòun wọ́n á dà tó wá chíǹdì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta nínú ìròyìn yìí old ẹ̀sìn ṣe àti kọ́lẹ́dẹ̀ tó change nígbà tó fi change yẹn láti òpin nǹkan tó dàbí nǹkan ẹ̀gbin ni omi ẹlẹ́gbẹ́ kínní ó ti dẹ̀gbẹ́ àti káyipẹ́ mi díẹ̀ ló ra ayé ké tí ó change kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní omi yẹn ó ti wà ní mímọ́ so omi tó mọ́ àbí omi ẹ̀gbin sí ẹ̀rọ aláyé tẹni pé omi tí ò mọ́ fúnra ara rẹ̀ tí ò tún lé kínní tí tó lè mọ́ nǹkan mi òun gẹ́gẹ́ wọn fúnra rẹ̀ tó lè mọ́ nǹkan mi ẹnikẹ́ra lè fi yẹn sí ah, ó lè jẹ́ nǹkan àǹfààní mi tí ó tí ó lè jẹ́ mímu hmm? Hmm. mímu àbí abẹ́bí ṣàǹfààní nǹkan mi kó mọ́ nǹkan tí ó lè ṣẹlẹ̀ ní. ẹgbẹ́ ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ewu ni kálá lélò láti fi ṣe mọ́ra àlùmọ́ ìtọ̀ oyún wọn ni kọ́lá lè lò. náà àwọn àmì wa kó omi sí méjì ẹni méjì náà ló ní ṣe àlùmáwò tọ́ àti àlùmáwò nájì omi tó mọ́ àti omi ẹ̀gbí méjì táyà ń pẹ́ sínú alómi tó mọ́ la lè fi mọ́ra tó lè mú nǹkan ní omi ẹ̀gbin la lè fi mọ́ra ẹ wá rí ìpín tí wọ́n tó wí pé méjì wọ́n ní tó bá ti jẹ́ kómi táà tó wá dá nǹkan míì sí ẹ̀ tó ti wá fi kú olómi ọ̀dà gàrí tómi gàrí ìwà pọ̀ omi kálá mọ̀ pé ń gà omi gàrí ọ̀dọ̀ tẹ tómi nígbà tó ń fọ̀tọ̀ kí lọ́mọ pé mi yẹn wọ́n ní ẹ mọ́ kúkú kà yẹn kó mi mọ́ èyí tó yẹn ti pé ní mọ́wù tọ̀hún mọ́wù tọ́ ìtọ́ àpẹyẹ ní tọ́ irú pé n tó mọ́ fúnra rẹ̀ gẹ́tò lè mọ́ nǹkan mi n tó mọ́ fúnra rẹ̀ pé omi tó àti dàǹkẹ́ sí tó ti wá di nǹkan mi àwọn tó pé ní ẹ̀pẹ̀ ní tí máa ń kí ni tí bá ń jẹ́ omi gàrí omi ọṣẹ tíì àwọn ní èyí tá a lè lò tọ́ èyí tá a lè lò kí ni nàìjíríà ìpín mélòó náà yẹn kọ́ sí méjì ọ̀tún lọ sí dé ìtàwọn ní mẹ́ta rẹ̀ náà. àwọn omi tí a lè lò náà lómi tó àtọ́ àbẹ́tẹ̀pẹ̀ ní ọ̀dún omi tó mọ́ fúnra rẹ̀ tí a ó sì lè mọ nǹkan mi kò bá jẹ́ pé ó ní òórùn kápẹ́jú gbogbo odò tó àdá kẹ́kẹ́ sí kápẹ́jú omi ẹ̀ máa ń rùn tó lè pé yẹn fi nǹkan tó chẹ́ǹjẹ̀ àwọn òórùn tó lọ́gbọ́n fún wa lẹ́nu àbó ní tèèpù ẹ̀kọ́ omi gbogbo ẹgbẹ́ nìyẹn nípínlẹ̀ àrùn tó mú omi ẹ̀gbin omi ẹ̀gbin omi sọ́kàwé wọ́n wá lọ rìfáìnì tó wá padà mọ́ padà sáà lélu bẹ́ẹ̀ ni ẹ̀rùn káwọn ẹ̀ lómi òlómi púpọ̀ lágbàáyé ẹni bómi bá tẹ́ wọlé wọn ní páìpù kan tẹ́ gbé wọlé páìpù kan tẹ́ gbé ní tí tó gbé padà láti lọ rìfáìnì tí ó tún wá mọ́ padà tí ó tún mọ́ nigínigí nígbà tó ti mọ́ ẹ̀yẹ́ ṣe ó ti di kíni ó ti di tó mọ́ náà ní ẹ̀ka tó lè lè lò. omi bí tó ti ń wá epo ẹni tó ti ń wa epo kíní epo náà wá ń ṣe sí wá níbi kíní lójú bí epo sálélo àlèlò torí pé nǹkan mí ṣe kíní ó ti mí sì mọ́ pẹ̀tù omi tó yẹ pé wíyá ẹgbẹ́ bọ̀ wò ẹ bá gómi yẹn lẹ́yìn wádàá wíwà kó lóru lójú sálélo àbàlèlò àlèlò torí pé ìpìlẹ̀ nìyẹn ìkẹ́kẹ́ òṣèkíní kò mú sí wọn gómi lẹ́lẹ́bẹ̀ ṣe òṣèré ni. so àgbọ̀dọ̀ kọ́kọ́ mọ̀ ń pa omi ní ipa fi mọ̀ ṣe àlùwàlá wọ́n ní tá a bá rí omi ńlẹ̀ tá a rí omi ńlẹ̀ tá a mọ̀ bí tó máa lò mọ́ ẹgbẹ́dàbí àgbẹ́dàbí tá a lè lò ó bẹ́ẹ̀ nítorí ìpínlẹ̀ ni pé omi orin tí máa dégbé ni tí máa mọ́ ni hmm? ìpínlẹ̀ ni pé omi orin tí máa dégbé ni tí máa mọ́ ni abẹ́rẹ́ dáàtì kan sọ òmìnira ọmọ bẹ́ẹ̀ orí nǹkan ọmọ dáàtì ọ gbèsè lórí ìpínlẹ̀ pé omi tuntun mọ́ ni. so bí ọ̀rọ̀ omi bí ọ̀sẹ̀ jẹ́ ni ọ̀rọ̀ omi tá a ti lù omi tá a ti lù ẹnìkan sálù aláǹsì bí anú tó tó fẹ̀ ní omi tó wá ń kẹ́ sínú ẹ̀ padà tó tó tó èyí tó ń lò tó wá ń kẹ́ sínú èyí tó ti lò tá a lè lórí omi yẹn bẹ́ẹ̀ ni nítorí kí ni. bá a ṣe ń kàn yẹn ẹni ara mùsùlùmí òun ní ti ń kàn mùsùlùmí èdè ìṣègùn ni kì í ṣẹlẹ́gbẹ̀ ìyẹn ní àníbàdàn sọ́lá àlá àti ìyàwó ọjọ́ mọ́ ẹ̀dá náà bá olóṣèlú mẹ́ka sínú wọn sínú kí ní padà tó àlejò náà omi tá a mú kù àbí tí ẹrẹ ti fẹnu bọ̀ tá a lè lò ẹrẹ tẹnu gbogbo tó mú kù bẹ́ẹ̀ àti olóńgbò níta lílo. Bákan náà, kí tó ní ìran omi tí ó tó wà. Tòtà bá gbọ́dọ̀ omi yé, wá kú lẹ́yìn omi ọkùnrin àníyà ìgbà ta lè bẹ̀rẹ̀ ṣàlùwàlá ta lè bomi sí ta tún lè fi jẹun ẹni ìgbà gold and silver a lè fi kíni a lè fi jẹun àti lè fi mumi ẹni wọn táwọn gbá bọ́ọ̀lù yẹn tó bá gba cup kí ni ẹ fún wọn ẹni gba gold medal àwọn àti cup gold yẹn fún wọn ẹni bí wọn dá kẹ́ fi mumi àwọn ilé fún mọ́tàbà lẹ́sìn òṣùgbọ́n mùsùlùmí ògbọ́dọ̀ dẹ̀ wò ànábì ní iná léyìn ń fà sọkùn yẹn òtún bẹ́ẹ̀ kí wo lówó tó kọ́ alẹ́ sí bí tí mo lọ àbí fọ́ọ̀kì àbí gbá tí mo rẹ̀ dáná oúnjẹ yóò jẹ́ kíní yóò jẹ́ gbóòdì àbí fífa ìgbàláyé wà fún obìnrin láti fi rẹ́sẹ̀ sọ ìgbọ́kùn débi kọ́ lè ṣe kíní wọ́n lè fi jẹun ìmìfìmù yìí. sẹ́lẹ̀ bí gbomi àlò ara sí ara àfa àtọ̀sọ pé bẹ́ẹ̀ ni nítorí wọn fi jẹun. bákan náà igbá kèké rí abọ́ kèké rí sálẹ̀ bí sàlù àlá sálẹ̀ bí sàlù àlá bẹ́ẹ̀ ni wọ́n ní ìgbọ̀n fọ́ a sì lè fi jẹun àbí àmì ilé ẹlẹ́bàá yìí bòṣẹ́ ti jápọ̀ rẹ̀ jọ àbí ya ẹ̀mẹ́ka lé yìí tó ti gbé oúnjẹ fún yín bóyá ń sì kó mu àbí ìtọ́tọ́ so àlè làbọ̀ wọn wọ́n kèfé rí wọn bẹ́ẹ̀ ni ẹlẹ́gbẹ̀sì ni wọn ṣùgbọ́n ẹ̀sìn wọn ẹni wọ́n jẹ́ fífíkálẹ̀ tí a ní kọjá ẹ̀gbẹ́ tí ní wọ́n fẹ́ ìnáwó lè ṣe fún náà ẹja sùn ẹlẹ́gbẹ̀ẹ́ ni wọn ṣùgbọ́n kò mí ẹ̀yin náà mọ ohun tó ìsìlámù balẹ̀ ìfọkùnrin lè fẹ́ obìnrin wọn ìmọ̀bìnrin ń sálà abọ́ yóò bí dáná fún wọn kódà kó kò lábọ́ yóò tó fọwọ́ tó ń jẹun yóò tó ṣe gíní yóò tó ṣe ààyè lọ ààbò wọn ẹni àyà àfi pé sábà ọmọ kékeré lé àwọn tó máa ń tajá ni tó máa ń jẹ lẹ́dẹ̀ àbẹ̀tà àbọ̀ ìnìlẹ̀ mọ́ ń jẹ ìgbẹ̀yìn láàrin gíní àmì lò àwọn òfin ìfi àgbẹ̀rẹ̀ ẹ̀ka ìkámọ̀ dáadáa ni gẹ́gẹ́ bí mùsùlùmí. Náà tí a bá mẹ́lẹ̀ àmọ́ irú abọ́ta fi lè fi àlùwàlá ní abẹ́ báàbù àníyà kò ráì pé àbí ìta fi lè jẹun. Bákan náà, nínú tí ó tó jẹ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ afẹ́ mọ́ra etí sábà máa ń ṣẹlẹ̀ nígbà míì a ṣe gá àwọ̀ tọ́ílẹ̀tì náà gbà mí yẹn náà lẹ́kọ̀ọ́ nínú Islam nínú ẹ̀kọ́ rẹ̀ àyíkáwá fẹ́ wọ tọ́ílẹ̀tì aláàlámọ̀ ẹni àwọn obìnrin ká nínú ẹ̀lẹ́kùbùsí wal khaba'ith. اللهم إني أعوذ بك من الخبث والخبائث bákan náà ká fẹsẹ̀ ọ̀tún wọlé ká fẹsẹ̀ ọ̀tún wọlé bákan náà ànábì kọ̀ fún wa nípa kíkọjú sí kébìlà nígbà tí yẹn bá ń tọ̀ àbí bá ń yàgbẹ́ ànábì kọ̀ eléyìí fún wa ọ̀pọ̀lọpọ̀ afágbà pé kíkọ yẹn ó ní í ṣe pẹ̀lú ibi tí ò bá ti sí building bí ẹ káríkóbi tí building wà ní ẹ ẹgbọ́ pé káríkóbi tí building wà ní hm, èèyàn lè èèyàn lè fèsì tébùlà àbí kó kẹ́yìn sí tí wọ́n á níbi náà gbọ́dọ̀ kọjú sí àgbọ̀dọ̀ kẹ́yìn sí wọ́n á ní bùbá láì pé tí building wà fi jẹ́bi tọ́lẹ̀ tí tá a mú fámìlì yẹn lè kọjú yẹn lè kẹyìn sí ṣùgbọ́n ètò tó ń lé kejì yẹn náà ká tó náà kọjú sí ká máa kẹyìn sí lágbègbè ìgbà pé kíbùlà kọjú báyìí kódà tó bá kọjú tọ́lẹ̀tì nílé ẹni káwá sí bẹ́ẹ̀lì ìyẹn náà lè kẹyìn náà mú kọjú abẹ́ ọtọ́lẹ̀tì lé ẹ̀kọ́ mọ́jọ kọjú kíbùlà àbí kó máa kẹyìn sí. bákan náà wọ́n ní tí ẹ̀rọ afẹ́ bọ́ sọ́lẹ̀ kó súnmọ́lẹ̀ kí òòrè wọn bá ṣílẹ̀ bákan náà nínú ta tó fẹ́ nǹkan tó bá ti lórúkọ ọlọ́run lára kí ẹ má mú ìwọ̀nù tọ́lẹ̀tì bí a Quran ẹnì kan tó yẹ pé ibi tó yàn fi kí wọ́n gègbé kí ẹ mú síbi tó pamọ́ lára yẹn ìyẹn tọ̀ kí ẹ dọ̀rọ̀ àrò fẹ́ dé sí yẹn kó má jẹ wọn ẹlẹ́wọ̀n àní sẹ́ẹ̀tì ti Quran ní nǹkan àlẹ́ sẹ́ẹ̀tì wọ́n ibi sẹ́ẹ̀tì ti Quran nù tẹ́tí èsì kùránì ni wàá mẹ́tẹ́ bá ti gbé kú sílẹ̀ tó gbèsè kùránì tó wà mẹ́mọ́ ni ẹ́ ẹ̀ kò sí ìjọba tẹ́ bá ti ṣí nílá ìpèsè kùránì ló wà mẹ́mọ́ wọ́n tún ẹ pé ní kùránì rí odindi lu kùránì ló wà mẹ́ àbí tẹ́tí bá tẹ́ bá ti gbé kùránì sí tẹ́ bá la gbogbo nú ẹ̀ tẹ́ bá kùránì ẹ́ kọ́pì ẹ̀dá ẹ̀ lẹ́kẹ̀sẹ̀ sí ìlú ẹ̀ bákan náà táwa fẹ́ jáde àbíká fi ẹsẹ̀ ọ̀tún jáde a sọ pé gòfòrọ́nẹ́k a sọ pé gòfòrọ́nẹ́k bákan náà akọ kí ẹ máa sọ̀rọ̀ tí ò nẹ́fẹ́sìrì nínú tọ́lẹ́tì ìgbọ́n yẹ kọ́rọ̀ tó nẹ́fẹ́sìrì ni kí ni ká mú wa bí mú bọ̀ òwò ní nǹkan bá wọn lè sọ. bákan náà akọ kẹyìn kí ó yàgbọ́ sí ibi táwọn èèyàn tí máa ń tẹ́fà á di lábẹ́ igi àbí tí ọ̀nà bá ti máa ń rí sí ẹni tó ká lẹ́bi ní ààyè ìpè ní ọmọ sí kò fẹ́ tó máa ṣe bẹ́ẹ̀ tó pé tó ṣe tí tí ò dá ni tí ò dá ni tí ẹnìyẹn ṣe gbogbo àwọn ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí náà ló yẹ ká mọ̀ bákan náà ẹni tá a bá fẹ́ mọ́ra nígbà tá a bá fẹ́ gbá tó alẹ́ lómi alẹ́ lómi ọ̀ọ́ ká lo òkúta ìgbà ọ̀la lò òkúta ìgbà tí ò bá sómi tó rọrùn jù èyàn lè rómi kó dìde kí ni ó lò òkúta ọ̀pọ̀lọpọ̀ ló mọ́ sáà ń sẹ́mi ṣèkì gan òun yàtọ̀ sí táyà mọ́mù pé táwa fẹ́ sàrò àtàbà sàrò àyẹn táàbà rómi ká ṣe tó ní ẹ̀pẹ̀ eléyìí ò ní níbẹ̀ ó dọ̀ lè rómi jẹun tìṣù pépà ẹgbẹ́ni wálé tó mú tìṣù pépà tó ń lọ tó yẹ gbẹ́ ẹni tó gbàgbọ́ yẹ mìíràn àdélé ìgbọ́ tó mọ tí ṣeṣá tó sì lè lò ìwọ́n tàbí pé kéèyàn lómi ló dáa jù ìgbẹ́ yẹn lè rómi kó tìṣù pépà lòun ní o lè lo òkúta o lè lo bí o lè lo ráàgì àbí àti gbogbo nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹnì gbọ́dọ̀ bá ti lo ní èso mi o gbọ́dọ̀ sọ ọ́d nọ́mbà mẹ́ta tí mẹ́ta ò bá mọ́ ayẹ̀gbẹ́ márùn tí ò bá mọ́ odi mélòó méje ìwé òkúta ló fẹ́lẹ̀ mi láti ní láti ní bí agbe ní ó gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ odd number láti mẹ́ta lọ. nígbà tí tó ní mẹ́ta ò bá ti kíni tí ò bá tó. bákan náà ní ká jìnà sí àwọn kankan nígbà tó yẹ pé àlómi tá a fẹ́ lọ nǹkan bóyá pépà ní ká jìnà sí pépà tó ní orúkọ ọlọ́run nínú àbí pépà tó ní nǹkan tá a pọ́nlé nínú irú ìsìn kí ẹ lọ já tí a tíra káyọ̀ sí kékeré kùránì ọ̀pẹ́ tíra ọ̀rọ̀ ẹ̀sìn ló wà ń bẹ̀ nǹkan tá a pọ́nlé nìyẹn kí ẹ sì sá fún oúnjẹ wọn ni búrẹ́dì ti lé odìdàbí òkúta àbẹ́bà yìí ti gan odìdàbí òkúta ẹ̀ àfẹ́ kí ẹ sì sá fún gungun ẹgbẹ́ tí ìwà lọ lé gbogbo oúnjẹ àwọn àlùjẹ̀nú ni tí ìwà fi gbogbo tábà àwọn àlùjẹ̀nú kan àtàkì ẹ̀mí nígbà mọ̀ sí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ káàkiri tó gba àwọn nǹkan la gbọ́dọ̀ àkíyèsí oníbi ìmọ̀ra wa ọlọ́mà sọ́nù wa tọ́lá kó sàlékún àgbẹ̀rẹ̀ sọ́nù kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين